bí mo ti wí lákọ̀ọ́kọ́ ni òun náà ni ọlọ́run ọba gbé kalẹ̀ fúnra lára rẹ̀ pé mo fẹ́ kọ́ ọmọ jẹ́ ìkẹ́ kọ́ ọmọ jẹ́ ìgẹ̀ fún gbogbo aráyé. Tẹ́tẹ́ mi gan bá fẹ́ bínú sáyé gan, yín sì mọ wọ láàrẹ mọ́ wọn lára. Bí n bá fẹ́ bínú sáyé ìsì mọ wọ láàrẹ mọ wọn lára. bí bá tẹ̀ fẹ́ ní ìní ṣe nǹkan kan nínú oore nínú òkè fún wọn ìsì ọ̀ ń bẹ láàrin wọn. ìsì mọ wá ṣe é tọ́mátì fi ó bẹ̀ mí. anábìwá Muhammad òun náà ni àpèjúwe rere. ìdí ẹ̀ ní àpèjúwe rere tí a mọ̀ wá wò bá ṣe lo ayé wa táfi débi òréré nì tọ́lọ́wọ́n ọba tó ti pèsè kalẹ̀ fún wa tọ́lọ́wọ́n ọba ní ati'u Allaha wa ati'u Rasul ẹni tó bá fẹ́ rí àlìjẹ́ńlẹ̀ ní o kó tẹ̀lé mi ọlọ́run ẹ tẹ̀lé anabi Muhammad ẹ tẹ̀lé ìlànà tó mú wá ẹ tẹ̀lé orípa rẹ̀ mẹ́sẹ̀gì tó mú wá ẹ tẹ̀lé kẹlẹ́ bá rí ìyọnu èmi ọlọ́run lórí yìí náà láti àyà kan bíi méjìlélórí kí ọlọ́run bá kọ́ sí nírọ̀rùn fún wa. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر بسم الله الرحمن الرحيم gbogbo olóríire ni ẹjẹ́ àjọ wí. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Wa ma arsalnaka. إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة Ìyá àgòrò láwà gbogbo wa ní ẹja àjọ gbé kéwú. Wà máa ọ̀sẹ̀lẹ̀ náà. Ilé oníkéwú láwà. Ìlà àjọ máa mọ̀nyúmọ́nyú. Ìlà Ẹja àjọ wí. Wà máa ọ̀sẹ̀lẹ̀ náà. إلا رحمة للعالمين Ànábì wa Muhammad òun ni ẹ̀dá Ọlọ́run èyí tó dá tí ó máa jẹ ìkẹ́ ìgẹ̀ fún gbogbo aráyé èyí tó ṣe wípé gbogbo ayé la rán sí wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhiran ìwọ la rán sí gbogbo aráyé kó o máa jẹ́ olùkìlọ̀ fún wọn kó o máa jẹ́ olùfúnni ní ròdùnú ipe àlìjẹ́nà kan ń bẹ tọ́lọ́wọ́n bá pèsè fọ́mọ́ aráyé ẹ tẹ̀lé kẹlẹ́ àlìjẹ́nà ọlọ́run wà أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين ìjọ tí ọmọ aráyé bá ṣẹ̀mí tí wọ́n ṣe tó bí mi nínú mo ní kí wọ́n má ṣẹbọ mo ní kí wọ́n má ṣàìdá gbogbo tí mo ní wọ́n má ṣe ni wọ́n ń ṣe ìjọ tí n bá fẹ́ bínú àkíṣe kí n lẹ́nìkan tí mo wò mọ́ ọmọ aráyé lára ẹni tí mo wò mọ́ wọn lára ibẹ̀ yìí wọ́n ń tiẹ̀ ìní wọ́n níyà lópin ìgbà tó o bá ń bẹ láàrin wọn. wà á máa ọ̀rọ̀ sẹ́ni náà kà. ìwọ Muhammad ìwọ máa láyé ọmọ jẹ́ ìkẹ́ ìwọ làánú mi tó mọ ẹgbẹ́ láàrin wọn. bàbá àròsálẹ̀ ọ̀rọ̀ ìlà rahmatan. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم wàhùn yastaghfirun. tí n bá fẹ́ bínú sọ́mọ aráyé tí n bá fẹ́ fi imú wọn dẹ́rùn tí n fẹ́ fi àjẹ wọn àwọn ìjọ kan ti ń bẹ ṣáájú tiẹ̀ àwọn ìjọ sámúdáwá àwọn ìjọ ànábíwá lóhùn ànábì wa lúùtù èyí tó ṣe wípé àwọn ìjọ míì tí wọ́n ti ń bẹ ṣáájú tiẹ̀ tí wọ́n bá ti ṣẹ̀mí mo lè torí ẹ̀ṣẹ̀ kan kí n pa gbogbo aráyé. wà á máa dáná mọ́ ọ́rù. àánú náà láàṣẹ fún ìwọ láàṣẹ fún ìwọ tiẹ̀ láàṣẹ fún ọ. وما كان الله معذبهم وهم يستغفرون وما كان الله وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله ليعذبهم وهم يستغفرون. àwọn ìjọ tí wọ́n ti ṣáájú tiẹ̀ ìjọ ànábì wa Aad ìjọ Adawa fa'amma Thamudu fa'uhliku bi tọ́ọ̀rì yàtì. وأما ثمود فأهلكوا بالطاغية àwọn sámúdáwá ni wọ́n فأهلكوا بالطاغية àmọ́ ìjọ tirẹ̀ Muhammad àti fiẹ́ sáàrin wọn a ní kó máa jẹ́ àánú fún gbogbo wọn bí n bá fẹ́ bínú bí n bá fẹ́ fi àjẹ́ wọ́n màá sì mọ wọ ọlá ẹ mọ́ wọn lára wà á ń tà fi him lópin ìgbà tó ń bẹ nínú wọn bọ́ ọ bá tún sí láyé mọ́ ọ̀ ń bẹ láàrin wọn ìmọ̀ wọn rí kò sí bẹ́ẹ̀ ìmọ̀ rí kò sí bẹ́ẹ̀ gbogbo gbogbo àwa àdúrà nẹ́bí. Oore tí ò ní lópin lọ́lọ́run bá ṣe fún wa. Ọlá kí là ń jẹ? Ọlá Muhammad. Wà má dáná lọ. Anábìwá Muhammad. Ìlú àdìbà. Kúrò báyìí láàyè kò níyèrè. Wà má dáná lọ. Fọ́nà bìláwò lẹ́yìn mi. Annahu fihi basharun wa anta khayru khalqillahi kullihim sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad ó wá ní gbogbo nǹkan tí mo bá ti kọ̀ fún yín ẹ má dé bẹ́ẹ̀. Gbogbo ohun tí n bá ní kẹ́ ṣe kì í ṣe pẹ̀lú ìfẹ́ inú mi. Ọlọ́run ọba ló pa mí láṣẹ. Ẹ má nà áyí tukùn máa ń hù fàdíkà nìbù ntí n bá ti sọ wípé ẹ ẹ má dé bẹ́ẹ̀ ẹ má dé bẹ́ẹ̀ náà ni o ntí n bá wá ní kẹ́ ẹ ṣe ọlọ́run ọba náà ló ní ẹ ṣe gbogbo àwọn tí ń jẹ́ kí a má ní ìbàlẹ̀ ọkàn láwùjọ wa àìtẹ̀lé tànàbì ni. àìtẹ̀lé tòjíṣẹ́ òun náà ló jẹ́ kí àwùjọ wa kó ní bó ti rí lónìí. ẹ gbogbo aráyé ẹ àwùjọ wa àwùjọ àwa mùsùlùmí ẹ wo bí ẹ bó ti rí ìwà àbàjẹ́ wá káàkiri láàrin wa àìlóǹbáwí wá káàkiri láàrin wa ká mọ̀ yí ọ̀rọ̀ ọlọ́run padà ó wá ó wá gbòde láàrin wa ọlọ́run bá ní kúlù قوامين لله شهداء بالقسط كونوا قوامين بالله شهداء بالقسط يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط يا أيها الذين آمنوا gbogbo قوامين لله شهداء بالقسط. ẹ قولوا قوامين لله. ṣùhàdá abilqis. ọlọ́run ní ìrẹ́ Muhammad pé gbogbo wọn jọ sọ fún wọn kò ní kí wọ́n dúró wámúwám fún èmi ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo. sọ fún wọn kí wọ́n máa dúró lórí òótọ́ kú kọ̀wá bí. lórí òtítọ́ náà ní ká dúró. Ṣẹ́bà ti yẹ ẹ ti yẹ sínú ná ẹ ti yẹ sínú bínú èmi ọlọ́run. Ẹ̀wá mi lẹ́nu ìdá ìṣúhádá àbíbis. Kúlú ọ̀wá mi lẹ́nu ìlà ìṣúhádá àbíbis. كونوا قوامين لله ṣùhàdá ẹ dákun afanẹ́bí Muhammad akúgẹ̀yìn ìntàfẹ́ ká gbọ́ yébẹ̀ ọ̀nà mi wípé káwa mùsùlùmí ká máa dúró lórí òótọ́ ká dúró dédé sójú ọ̀nà ọlọ́run gbogbo ń tà bá ń ṣe pátápátá ká máa ṣe líláyìí fìláyìí ká máa ṣe nítorí àwọn èèyàn ẹ ká má ṣe é nítorí pé a fẹ́ fi ìrú gba ìbùkún. ká má ṣe é nítorí pé a fẹ́ fi ìrú gba ká jẹ́ kí ọlọ́run ọba tó dá wa kó tó wa ẹni tọ́lọ́wọ́n bá bá ti tó òun gangan lọ́lọ́wọ́n bá sóore parí fún. ẹni tọ́lọ́wọ́n bá bá ti tó òun gangan lọ́lọ́wọ́n sóore bá ga jù fún. orí òtítọ́. orí òtítọ́ lórí òdodo. tàbá là ń jẹ ọlá nẹ́bí sáà ń tẹ̀lé ń tà nẹ́bí mú wa. tàbá là ń jẹ ọlá nẹ́bí sáà ń nẹ́bí sáà ń tẹ̀lé. nẹ́bí ní ká ṣe ká máa ṣe.